أن الحجر يلقى من شفير جهنم فيهوي فيها سبعين عاما لا يدرك لها قاعا قعرا والله لتملأن أفعجبتم ولقد ذكر لنا أن ما بين مصراعين من مصارع الجنة مسيرة أربعين آما وليأتين عليه يوما وهو كضيض من الزحام ولقد رأيتني سابع سبعة مع رسول الله صلى الله عليه وآله وسلم ما لنا طعام إلا ورق الشجر حتى قرحت حتى قرحت أشداقنا فالتقطت بردة فشققتها بيني وبين سعد بن مالك فاتذرت بنصها واتزل سعد بنصرها فما أصبح اليوم منا أحد إلا أصبح أميرا على مصر من الأمصار وإني أعوذ بالله أن أكون في نفسي عظيما وعند الله صغيرا رواه مسلم هو ووالد خالد ابن عمر العدوي ونحو أميرين نقبارك eléyìí tó náà gbọ́ tí Utba ibnu Gazawan tọ́sọ fún wa. Utba Utba ibnu Gazawan òun jẹ́ alámòjútó gọ́fúnà lórí Al-Basra Al-Basra ìlú kan nínú àwọn ìlú ńláńlá eléyìí tí ń bẹ ní Al-Iraq. Basra yẹn ó sì ń bẹ ń bẹ títí dòní ìrọ̀ ẹ̀ ló ti jẹ́ pé téèyàn bá ń kọ́ ìmọ̀ nípa náhù lọ́nà tó gbà dídò wọ́n rí ìyapa nínú ilmi náhùi lọ́pọ̀lọpọ̀ láàrin àwọn aráàlú méjì albasriyón àti alkofiyón ìyapa máa ń wà láàrin wọn nípa ọ̀nà tá a gbà gbédè lárúbáwá gbà Al-Basra yìí òun náà ni Utba ibn Ghazawan ńlọjẹ alákòóso lé lórí tọjọ gómìnà fàhámìdà wàhà wà ásìnà àlẹ ó fi gbogbo ọpẹ́ fún Allah ó sì fẹ̀yìn fún bẹ́ẹ̀ ni tí yẹn bá fẹẹ ṣe yóò fi ọpẹ́ fún Allah yóò fẹ̀yìn fún yóò ti as-salatu fanabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam yóò ti ka àyà kan nínú àwọn àyà al eléyìí tó tọ́ka sí kápáyà Allah nígbà tí ẹni tí ó ń ṣe khutuba bá ti ṣe àwọn eléyìí lédè lárúbáwá ọ̀tọ̀ ọ̀tọ̀nà tó bá jẹ́ pé àwọn ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ àwọn kì í ṣe lédè lárúbáwá ike kọ wá yí kútúbà yẹn kó yí dà kó lédè lárúbáwá sí èdè àwọn ẹni tó ń bá sọ̀rọ̀ àwọn nǹkan tá a wí yìí gbọ́dọ̀ kọ́kọ́ wáyé lédè wo lórí rẹ̀ láti kọ ìwé kan eléyìí tó ṣe pé insha Allah yóò jáde láìpẹ́ yìí nípa àdájọ́ kámẹ́sì kútùbà lédè tí èsè dé lárúbáwá fáwọn ẹni tí ò bá ti jẹ́ lárúbáwá torí pé àwọn fuqaha ìyapa ń bẹ láàrin wa lórí sáà lè ṣe lédè míì tó sí dé lárúbáwá nígbà tó bá ṣe pé àwọn ẹni tá a dojú ọ̀rọ̀ kọ àwọn kì í bá ṣe lárúbáwá wọn àti ẹ̀gbẹ́dẹ lárúbáwá torí pé ńṣe lànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ló ti gbogbo kótóbà rẹ̀ láyé rẹ̀ lédè lárúbáwá kò wáyé rí wọn àti sallallahu alayhi wa ó ti kótóbà lédè míì tó yàtọ̀ sí èdè lárúbáwá kò lè má jẹ́ bẹ́ẹ̀ nítorí pé lárúbáwá là nẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam àti rí kárí gbọ́ pé ànábì gbéde mi tó yàtọ̀ sí de lárúbáwá wa fil waqti nafsihi àwọn èèyàn tánàbì sallallahu alaihi wa sallam ń bá sọ̀rọ̀ lárúbáwá ni wọ́n èyí tí ó sì jẹ́ lárúbáwá bíi Suhaib tọ́jọ́ máa lẹ bíi Bilal tọ́jọ́ máa Áfíríkà bíi Salman tọ́jú ọmọ Fárísà gbogbo wọn ti gbéde lárúbáwá débi pé tí wọn bá sọ fún yàn déédéé wọn kì í ṣe lárúbáwá èèyàn jìyàn bí wọn ti ṣe ń sọ lárúbáwá lẹ́nu torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò sí nǹkan kan tó pè fún pé kí kótóbà kọ́ máa wáyé lédè míì tó yàtọ̀ síde lárúbáwá lójú ayé ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí Islam tó bẹ̀rẹ̀ sí ní pẹ̀ka tó ń tàn káàkiri gbogbo àwọn ibi tí wọ́n bá ti dé ní ayé ìgbà yẹn ó ń tàn ká pẹ̀lú èdè lárúbáwá ni tí Islam bá ti lè tàn ká nbìkan àwọn ará abẹ tí wọn bá ti lè gba Islam pé pati náà máa ń pèdè wọn ti fèdè lárúbáwá àwọn náà máa ń di lárúbáwá ni ètò ṣẹlẹ̀ nìyẹn ní ilẹ̀ sham gẹ́gẹ́ bí sóríyà àti lubnan wọn náà ló ṣẹlẹ̀ ẹ̀rọ àwọn Filistin ìgbà tí islam tó tàka àwọn èèyàn di lárúbáwá torí pé àwọn ìlú yẹn tẹ́lẹ̀ àwọn ilẹ̀ sham yẹn ara lè àwọn rómáwá ni sòtẹ́ pé di àwọn rome náà máa ń sọ bẹ́ẹ̀ ni irú rẹ̀ náà ló tún ṣẹlẹ̀ ní Egypt gbogbo wọn di lárúbáwá ni wọn kì í ṣe lárúbá tẹ́lẹ̀ akbab ni wọn àwọn lárúbá kọ̀ọ̀kan ni ló ń gbé láàrin wọn ṣùgbọ́n nígbà tí islam tàn ká gbogbo èèyàn di lárúbáwá walhamdulillah lónìí tí wọn bá lọ sí egypt tó fi dórí àwọn ẹ̀yà egypt tí wọ́n ti ṣẹ́kù lórí pé wọ́n ṣe islam àwọn náà lédè míì tó ń sọ ọmọ báyìí ju èdè lárúbáwá lọ ìwé náà ló ṣẹlẹ̀ ní libya náà ló ṣẹlẹ̀ ní tunisia náà ló ṣẹlẹ̀ ní Algeria irú ẹ̀ ló ṣẹlẹ̀ ní Morocco àwọn lédè kan láwọn ro Algeria Tunisia Morocco wọ́n ń pè dìyẹn ní Amazighiya wọ́n ń pè ní kíni Amazighiya ìgbà tí Islam dé ọgbà Amazighiya lẹ́nu wa èdè Lárúbáwá dípò rẹ̀ torí ẹ̀ àwọn ẹni tí àwọn òmùmọ̀tòmọ̀ retí Allah ò ṣe fáwọn nínú àwọn ẹni tó jọ́ ọmọ abẹ́yẹn lónìí ẹni tó máa ṣèwọ́de láwọn àgbàkandégbà kan lórí pé àwọn fẹ́ kí wọ́n débi àwọn baba ńlá àwọn padà èdè amaziriya àbí òye wa olùwà ẹlẹ́dàá ti fún wọn lédè lárúbáwá àwọn fẹ́ amaziriláìsì ara wọn wọ́n fẹ́ padà síbi tí wọ́n ti ń bọ̀ akérèmọkùnmọ̀lá irú ẹsẹ̀ lẹ́ nàìjíríà náà bì torí pé islam ti wọ agbọn ilẹ̀ borno borno state yẹn islam ti wọ bẹ̀ ti pẹ́ ló ti wá bẹ̀ ti pẹ́ gẹ́gẹ́ bí nǹkan tá a rí kà nínú ìtàn ó ti súnmọ́ one thousand years tí islam ti wọ bẹ̀ yẹn so ìgbà tí islam wọ bẹ̀ yẹn á rí i pé àwọn èèyàn di lárúbáwá àwọn kan wọ́n kàn ní shua arab shua arab lágbọn borno state sèdè lárúbá wọn sọ títí dòní lárúbá wọn kàn lè má dán mara lọ títí bí lárúbá táwọn ọmọ chad náà sọ torí pé islam náà ló gbé èdè lárúbá de chad táwọn náà fi ń sọ èdè chad lẹ́nu irú ẹ̀ náà ní sudan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àkùrọ̀mọ̀kùmọ̀lá wọ́n á dé pé àwọn èèyàn tí wọ́n gbéde lárúbá wọn téèyàn bá fẹ́ bá wọn sọ̀rọ̀ tẹ́ fẹ́ bá wọn sọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ kótóbà fún wa tẹ́ bá ń sọ èdè lárúbá wọn ní gbọ́ndẹ̀ sọ àbí òye lọ́dọ̀ àwọn màlìkì yẹn tẹ̀ǹkà àwọn tíra àwọn láwùjọ wa ń bí àwọn sọ pé kódà tí gbogbo jẹ̀mọ́ tó wá sí júmọ́ tí wọ́n bá gbéde lárúbáwá ìmáàmù nìkan ló gbọ́ èdè lárúbá ló gbọ́dọ̀ fi sọ kútùbà kódà wọ́n tún sọ pé tí ìmáàmù gan ọba gbọ́ àmọ́ lè kà yọ ọ́ kà léde lárúbá rẹ̀ lé tí wọ́n sọ pé dandan gbọ̀n èdè lárúbá la gbọ́dọ̀ fi sọ kútùbà wọ́n nítorí nítorí ànábì sèlú àwọn asopẹ́ ya sábàbí òsì tánà fi sọ̀rọ̀ àti sọ̀rọ̀ fi sọ kótóbà lédè mi sábàbí tí wàá wà nìṣẹ́ sẹ́yìn gbàgbé kí ẹ̀sìn gbogbo àgbáńlá yìí lẹ́sìn Islam ẹ̀sìn gbogbo àgbáńlá yìí èdè tọ́jú èdè gbogbo ibi tí mùsùlùmí bá wà láyé lédè lárúbáwá ṣùgbọ́n tàkọ̀ àásù wọn kagara wọn kọ́lẹ̀ wọn ọ̀pẹ́dè lárúbáwá a sì gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ à ń sì fẹ́ kí wọ́n yí padà kí wọ́n gbọ́ ẹ̀sìn islam yìí kí wọ́n máa ṣe islam gẹ́gẹ́ bí allahu azza wa jal bó ti ṣe fìràn nàbọ muhammed sallallahu alayhi wa alihi wa sallam àwọn abá wọn sọ̀rọ̀ léde tí wọ́n gbọ́ ọ̀nà wọn fẹ́ gbà tẹ̀lé. torí àwọn sọ fún ìmáàmù kan ike láti ọdún kẹ̀sìn ṣe kútùbà ẹ̀ pààrọ̀ rẹ̀ ni torí kútùbà kan náà ní í ṣe gbogbo gbà ó wá sọ pé èyí tá à ń ti wí láti ọdún gbọọrọ tá à ń ti wí tẹ láà ń ti wí lọ́dún gbọọrọ táwọn èèyàn ti fi ṣiṣẹ́ ni wọ́n ní àbó wọn ti fẹ́ fi ṣiṣẹ́ ńgbà àwọn ọmọ tó máa rẹ̀. Allahu azza wa jalla sọ pé wa ma arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahum. وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم àwòrán ìránṣẹ́ kan àyàfi kó jẹ́ ilédè irú àwọn èèyàn rẹ̀ tá a rán sí ó lè bá a lè máa ṣàlàyé fún wa. ṣèdínú ta fi sọ pé tó máa ti sọ kútúbà fáwọn tó gbéde lárúbáwá ó ṣe fún wa léde wọn àmọ́ tó bá ti fẹ́ mú àyà kan wá ẹ mú wa léde lárúbáwá hadith ẹ kà bó ti ṣe wá kó tó di pé ẹ̀ ń túmọ̀ rẹ̀ wọ́n ní Utba ibn Ghazwan ó ṣe kútùbà fún wa nígbà tí alhamdu àti asana'u sábà ti pàdé ìtumọ̀ wọn yàtọ̀ àmọ́ tó kàn bá wá ìtumọ̀ kan òní méjèèjì alhamdu ìgbà tó lu ẹlẹ́dàá sọ pé alhamdulillahi rabbil alamin ìtumọ̀ rẹ̀ ó máa já sí. gbogbo ọpẹ ti Allahu ni ọba gbogbo àgbáńlá gbogbo ẹ̀yìn ti Allahu ni ọba gbogbo àgbáńlá yìí yóò tún máa sọ pé yóò tún máa sí ẹ̀yìn bẹ́ẹ̀ náà ni tó bá ń kẹ ẹsẹnáàwò lọ á máa tún máa rẹ̀ sí ọpẹ́ àti wá ọ̀kan túmọ̀ sọpẹ́ èkejì atúmọ̀ sí ẹ̀yìn iná ni wọ́n sọ fún wa bí pé fahamid allah á túmọ̀ rẹ̀ sí pé ló bá dúpẹ́ fún allah wa asna alayhi ló bá sì tún fẹ̀yìn fún. ثم قال أما بعد lẹ́yìn rẹ̀ ló wá sọ pé amma ba'd eléyìí ní èdè lárúbáwá tẹ̀ ń bá sọ̀rọ̀ tẹ̀ bá ti bẹ̀rẹ̀ pé inna alhamdulillah. أبي الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد ومن والاه أما بعد مرقوية لن وبعد أبي لن أما بعد إبناني أروى مرقوية يتم أن صلى لدي الأربعة rẹ ló ti jẹ́ pé àwọn ọmọ ti ń lọ lé kí ó ẹ̀rí pé kọ̀ọ̀kan wà tó máa ń kọ́ àwọn ọmọ lé kí ó à ń pè ní kíni àtàbírú wàlínṣà àlínṣà ò wàtàbír níbi tí wọ́n ti kọ́ báwo ló ti lè máa dá sọ̀rọ̀ tó máa dá sọ̀rọ̀ lédè lárúbáwá láì jẹ́ ipò gbéwèé lọ́wọ́ méjèèjì yàtọ̀ síra wọn àtàbír kọ́ mọ̀rọ́ sọ alìṣà kọ́ mọ̀rọ́ kọ́ lórúkọ yé wa torí ká má dà pọ̀ nígbà tó olùkọ́ ń sọ fún yín pé ẹ̀kọ́ tó ní ìsìn ó ní àtàbír wàlìṣà ee afẹnusọ̀rọ̀ àti àkọsílẹ̀ ó lè ní ká ẹ máa bọ́ síta lọ́kọ̀ọ̀kan náà kí kálukú ọmọ wa sọ̀rọ̀ lórí àwọn oríṣi ọ̀rọ̀ tó ń fẹ́ kọ́ lẹ̀ yìí kálukú ọmọ ìtọ́ bá rọ̀ lọ́rùn gbàtọ́ bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú al tó dúpẹ́ fún Allah tó fẹ́yìn fún tó ti as-salatu fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí lọ́kàn wà báyìí àbí amma báyìí tó bá ti wá sí wọ báyìí àmà báyìí kí ló ń tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nàám nàám fáà fáà ló fi bẹ̀rẹ̀ tó bá àmà báyìí fa àkóò wà báyìí fa àkóò wọn lọ pé wa tọ. فإن الدنيا قد آذنت بصرم dájú ilé ayé o ó ti kéde kóhùn tán ilé ayé ti kéde kóhùn tán gbogbo àná la mọ̀ pé òpin ilé ayé la wà báyìí ọba pè ń rọlé ayé ilé ayé ti ń lọ sópin òpin ilé ayé la wà yìí. Allahu azza wa jalla ló ti dálé ayé ti pẹ́ àwọn ẹ̀dá tó ti gbé inú ilé ayé yìí ti pọ̀ tí wọ́n ti lọ wọ́n lọ bí ìgbà táwọn ò sí ilé ayé rí òpin ilé ayé làwa wà nítorí pé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ń lò pé àwọn ànábì pàápín àwọn aránṣẹ́ tí ò sànábì kan àbí aránṣẹ́ kan má tí ó dé lẹ́yìn rẹ̀ nítorí pé ìgbẹ̀yìn ayé là wà. anabi sallallahu alayhi wa sallam sọ pé bu'ithtu ana was-sa'atu kahatayn ara mi èmi àti gbẹ̀ndẹ̀ al-qiyama àríbáyé ara mi ń sẹ́sí gbogbo ayé nígbà tẹ́mi àti gbẹ̀ndẹ̀ al-qiyama àríbáyé ìyẹn ni wípé pẹ́kípẹ́kí la súnmọ́ra wa dídé mi àmì ńlá ni lórí gbégbé ní àlùkìyàmà ti súnmọ́ ìtumọ̀ báyìí la rí pẹ̀lú gbèǹdé àlùkìyàmà kìí ṣe wípé ọ wà lẹ́gbẹ̀ẹ́ mi èmi wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nítorí pé ìka àfábẹ̀là àti ká tààrin ọ̀kan gùn jù kan lọ èwo ló gùn jù tààrin gùn jù ìfábẹ̀là lọ ẹ̀hẹ́n kí ló fi gùn jù lọ wọ́n máa ká rẹ dáadáa o kí ló fi jù lọ ìka rẹ plus ìka rẹ plus síngínì ọwọ́ èékánná rẹ plus síngínì yẹn ni ló kù tí gbẹ̀ndàlùkì yá mọ̀ fìdí ńlá wa ń lò títí tó ti di fourteen fourteen words fourteen fourteen fifty four àbí fourteen fifty seven fourteen fifty seven tìrúbà nàbì ti lọ ọdún mẹ́tàlá tẹ́lẹ̀ Mẹ́kà ẹ fi kún forty four ó di fifty seven ajá pé fourteen fifty seven years one thousand four hundred and fifty seven years iná ní sínkínní tààtì lónù rẹ̀ yóò àmọ́ iye tó kù àfi Allah. torí rẹ̀ dídí anabi Muhammad sallallahu alayhi wa sallam àmì ni lórí pé ìgbéǹde alkiyama ńkọ́ ó ti súnmọ́. وولت حذاء ilé ayé ó ti mú eré sáá lẹ́ni tí ń yára ó di kọ̀pàkọ́ méré sá ìyẹn ni pé ń sáré tá lè lé mú bí ṣe ń jáde lọ ilé ayé ò rákòrò bẹ́ẹ̀ ni kò rìn ṣùgbọ́n ṣe ní ṣẹ́gi ni ó ń sáré láti jáde tán walam yabqa minha illa subabatun ka subabatil ina ọwọ́ ń tọ́kàn sẹ́kù nínú ilé ayé tí ó fi di kpókpó rọ parí ọ̀tán òun náà níbi àmukù omi irú àmukù omi tí máa sẹ́kù nínú abọ́ àmukù omi irú àmukù omi tí máa sẹ́kù nínú aha yàtọ̀ sọ́ọ́ bó ha sọ́ọ́ ìbò ha sẹ́ni tó ní aha tí ó gbìyànjú láti máa kó àwọn àmúkunjọ tí wọ́n máa kó wọn lọ orí tó máa ń tẹ mú bí yúgọ̀t ó ti mú tán o sàwọlẹ́lẹ́ ó tún gbé kọ́ọ̀pù síbò ó tún gbé sẹ́nu ọmọ ro ahamulé bọ́yọ̀ kan kan sí ọ lẹ́nu irun tí wọ́n sọ nù gẹ́gẹ́ bí ẹni tó ní aha bó ti máa ń kó àmukù yẹn jọ pé kọ́kán sùn lẹ́nu ọwọ́ ọdún tó sẹ́kùn nù lé ayé nù ẹ ti ti màgbé tí wọn bá bu tíì fún yàn nù kọ́pù tí yàn bá ti mu tíì tán ó ti mu tán àbí ó ti mu tán wọn á fẹ́ palẹ̀ kọ́pù mọ́ á àmọ́ ah, ti mu tèmi o kí ló tún kù ń bẹ̀ àmọ́ ah, fẹ́ rò yóò kù mu àrò mu ni ló kù nínú ilé ayé. وإنكم منتقلون منها إلى دار لا زوال لها ẹlọmọ ikú padà sí ilé ayé lẹ lọ sí ilé kan tóun kì í parun tí kì í parẹ́ tí kì í pòórá tí kì í tán ilé ayé ló máa ń tán ilé tọ̀run kọ́ kì í tán tọ ẹnì kẹrù ọrùn wa. àbí Utba ibn Ghazwan ti ń bá wa sọ̀rọ̀ níbo ló ń wà báyìí náà wọ́n ti kú Allahu ọ̀rọ̀ tí wọ́n ń sọ nù ipá padà fi lé ayé lẹ̀ lọ sí àti ní kú àwọn ti lọ sí wọn àwọn náà ń kọ́ á lọ àbá gan bì ń lẹ́wọ̀ á ẹ̀sì ṣe booking ṣé máa ń ṣe booking fún lílọ ni àbó lè yàn á ti máa lọ ṣe ó mú yàn lọ ní by fire by force àbí àbí èèyàn nìyàn sọ pé I want to go. tọ́ nílùú kan bóyá lẹ́yìn náà ni ọmọ kan ládùúgbò kan ọlọ́pọ̀ kùn so lọ́sẹ̀ yìí. ó sokùn sókè ó fi síra rẹ lọ́rùn ọyẹ àpótímọ́ra rẹ lẹ́sẹ̀ ọrùn náà ṣe eléyìí òun ló wù láti kú ni ló fi lọ ni àbásìkò kú rẹ̀ ó ṣe déédéé aburú tó fi lọ́ra rẹ̀ torí pé èèyàn lè jẹ májèlé wọ́n lè fọ́ májèlé jẹ wọ́n lè yàn án wọ́n lè sọ ọlọ́gbẹ́. wọ́n tọ́ lọ́fà ṣùgbọ́n tásìkò kú rẹ̀ ọ̀bá ti tó ń kọ́ kò sí kankan tí ó ṣe ọ́ àsìkò kú ẹ̀ ẹ̀dá bá tó ní máa ṣe kí ni máa kú tọ́ wọ́n lápò ilé ayé yọ á lọ sílé tí ò ní tán àwọn ẹlòmíì nínú wa àwọn bàbá wa ti kú àwọn ẹlòmíì nínú wa àwọn màmá wa ti kú àwọn ẹlòmíì nínú wa àwọn ọmọ ìyá wa ti kú àwọn ẹlòmíì nínú wa àwọn ọ̀rẹ́ wọn ti kú àwa náà ń kọ́ bó bá dijọ́ kan àwa náà padà kú ẹni tí bàbá rẹ̀ ti kú bàbá rẹ̀ ó kú ńjọ́ kan àbí òní kú ẹni tí ìyá rẹ̀ ti kú ìyá rẹ̀ ó kú ńjọ́ kan àbí òní kú yóò kú tán fẹ́ntàkìlì olùkọ́yìrì máa bí xabọ́rọ́ ti kún torí ẹ̀ gbàdébà filẹ̀ ayé lẹ̀ o nítorí dáadé nínú tẹ́ ẹ níní ká gbé lọ o ẹ má gbèsè palapala lọ sálùkìyàmọ̀ o ẹ má gbèsè rádaràda lọ sálùkìyàmọ̀ o iṣẹ́ rẹ ní ká ẹsẹ̀ ká gbé lọ sálùkìyàmọ̀ o àjẹ́ ìpè ńgbàtà àti màgbàtà ní gbogbo irúṣẹ́ wò lọ́yẹ ká máa ṣe tọ́ fẹ́yìn náà ó kọ́ dókèrè lẹ́nà. أن الحجر يلقى من شفير جهنم فيهوي فيها سبعين عاما لا يدرك لها قعرا قل تصفوها صفوة تصفوها صفوة ثاني صفوة النبي محمد صلى الله عليه وآله وسلم wíkpé téèyàn bá sọ òkúta létí iná téèyàn wá sọ kó lè bá ṣubú sísàlẹ̀ náà jahannam òkúta yẹn yóò máa rìn lọ yóò máa ṣubú lọ fún àádọ́rin ọdún láì jẹ́ kó dé sàlẹ̀ náà jahannam òkúta tó sọ sínú kànga ìṣẹ́jú mélòó ló bùkátà tí èdè sàlẹ̀ kànga náà kọ́lá kò tó ẹyọ kan. títí tí èdè sálẹ̀ kànga bẹ́ẹ̀ ni òkúta tó sọ tó wúwo láti orí omi òkun ìṣẹ́jú mélòó ló rò pé ń bùkátà tí èdè sálẹ̀ òkun kò lè pẹ́ tó bá pẹ́ jù ẹ sọ pé ìṣẹ́jú márùn tí ó fi dé sálẹ̀ omi òkun tó bá wúwo dáadáa ọ̀dà tó bá wá sọ òkúta létí iná jahannam sí ìsàlẹ̀ iná jahannam òkúta yóò máa rìn yóò máa rìn yóò máa rìn yóò máa rìn ní nǹkan tí ò dé sàlẹ̀ iná jahannam fún seventy years ó dín àbí ó dín náà tọ́ bó ṣe wá dín yẹn iná yìí wàlláhi latumla ó ní mo fi Allahu búra wọn ó kun iná jahannama yìí fọ́fọ́ jahannama tó ti pé tá a bá sọ òkúta sí etí rẹ̀ kò ní í dé sálẹ̀ rẹ̀ láàrin seventy years gbogbo ẹ̀ ni wọn ó kun fọ́fọ́ tẹ́ ẹ ma bí jahannama ó ṣe wà kì í máa ṣe pé wọn ó fò kálukú space ike ìwọ́dú ó báyìí this your territory ìwọ náà this your territory ẹ gbọ́dọ̀ dánú pálura yín o this your territory wọ́n máa kó wọn dáa bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ lọ pé wọ́n máa dà wọ́n sínú jahannam wọ́n máa dà wọ́n sínú jahannam bàbá sẹ́ni kó kó kó pé skin. tọ́ inú náà jahannam yẹn wọ́n máa dà wọ́n bẹ̀ tí èkún ẹ̀rí jẹ́ bá fẹ́ rọ̀ nǹkan kàga.

لقد حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين لقد حق القول مني أدد بفي أراد جو تدلان تدومي جوسي لأملأن جهنم كل مبورة ما قينا جهنم من الجنة ولو أمال جنون wà nọ́ọ̀sì àtàwọn èèyàn àjùmáyìn lápapọ̀. jahannama tó jẹ́ pé ó jìn ju seventy years lọ yìí tí wọ́n kọ́ sọ pé seventy years ni ó tó débẹ̀ ó jìn jù lọ sábà tí ń kó àwọn èèyàn sẹ́ńtà wọn sínú náà jahannam lọ́jọ́ gbẹ̀ndà kìyàm iná jahannam wọn máa pariwo yìí pé hal min tí wọ́n tún sẹ́kù sálẹ̀kùn tún sẹ́kù àyè ń bẹ ń bì. jahannama ò ní yé pariwo torí pàdé ọlọ oníkejì jahannama ńkọ́ yóò kún fọ́fọ́ abẹ ọlọ akọmọsí wa lọkàn náà ń jọ wọ kò ní yé pariwo títí tí ọlọ. Rabbul izzati wal jalal tó fi gbé ẹsẹ̀ rẹ̀ lé tó bá ti gbé ẹsẹ̀ lé iná máa pariwo kọ́pìn kọ́pìn ẹ̀wú bẹ́ẹ̀ sẹ́mi bá ti kọ́ kọ́pà kọ́pà kọ́pìn kọ́pìn ó tó mi ó tó mi jahannama wa bẹ̀rẹ̀ sí ní kájọ yọ bẹ̀rẹ̀ sí kákò yọ bẹ̀rẹ̀ sí kákò títí tí ó fi ṣe déédéé iye èèyàn tó wà ń bẹ̀ àdéhùn Allahu pé pé yóò kú ó ti kún bí jahannama gbọ́n ti ṣe wà nù bí jahannama ti wá fẹ̀ tó yìí ó túmọ̀ sí pé ọmọ anápọ̀jọ́ màlìjánná lọ àbí wọn àpọ̀jù wọn lọ nínú hadithi babaláwa Adam aleyhi salam olú ẹlẹ́dàá wọ́n sọ fún tó bá ti dọ́gbìn dàl kìyàmà pé ya Adam yóò ní labbayka wa sa'dayk olú ẹlẹ́dàá sọ pé akhrij ba'da an-nari min dhurriyyatik yọ àwọn ọmọ náà sọ́tọ̀ nínú àwọn ọmọ àtàrọ̀ ọmọdọ́mọ rẹ̀ Adam alayhi salam pé màbí ń ṣe yọ wọn Allah sọ fún pé nínú gbogbo èèyàn ẹgbẹ̀rún ẹyọ kan lọ sí àlùjánnà ẹgbẹ̀rún dín kan lọ sínú jáhàndà ọmọ náà pọ̀ pàṣẹ́ntéèjì àwa bẹ̀ Allah kó ṣe wá nínú àwọn ẹyọ kọ̀ọ̀kan tí ó wà lùjánà kó má ṣe wá nínú ẹgbẹ̀rún dín kan tí ó wọ̀ jahannama yẹn. ṣùgbọ́n àlùjánà ò ní kún o àlùjánà kò ní kún nínú àdìsá níbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ń sọ fún wa nípa ẹni tí ó kàn ìwà àlùjánà yìí. tẹ́kẹ́ yọ bá ìpọ́njú pàdé àti ìṣòro tí ò ní rí wọ̀ ní rọrùn wọ́n á ní nǹkan tí wọ́n fún ní àlìjáná ẹni tí ò ní tó ará yòókù àní aláìní àní ẹni tí ò ní tó ará yòókù ní yóò ní gbogbo ilé ayé yìí ọ̀nà yìí máa ṣe ilé ayé pé alimadina sẹ́ńtà yìí ṣe ilé ayé àdúgbò yìí ṣe ilé ayé ìlú yìí ṣe ayé state yìí ṣe ilé ayé country yìí ṣe ilé ayé continent ilé ayé gbogbo continent àti gbogbo ńkọ́ wà ń bẹ̀ times ten síbẹ̀síbẹ̀ alìjọ́nù ò ní kún torí rẹ̀ sáàrì ọ̀hún. إلى مغفرة من ربك وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين أيارا لصبي أفوريجين لدولوا أي أيارا لصبي الجنة تجاك بإبورة fífẹ́ rẹ̀ fífẹ́ sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì ni apèsè rẹ̀ lẹ̀ abẹ allah kóso alọkàn nínú wa nígbà tí alùjáde náà bá kún allahu azza wa jalla yọ wá dá àwọn ẹ̀dá tuntun àwọn èèyàn tuntun táwọn òṣèlé ayé tẹ́lẹ̀ yọ dá wọn fàlìjẹnà yọ wá kó wọn sàlìjẹnà tó bá béèrè pé kí ló dé tó fi jẹ́ pé ìgbà tí alùjáde náà kún wọ́n dá àwọn èèyàn tuntun. fáyè tó kù kí wọ́n máa gbé bẹ̀. àmọ́ ńgbà tínú òkun tí náà ń pariwo ńṣe lolú ẹlẹ́dàá wa lọ́kàṣẹ̀ lé tí ń pariwo kó ti tó mi ó ti tó mi tọ́kákò ṣe dọ́gba pẹ̀lú iye ẹ̀dá tó wà ń kí ló dé tí ẹ̀dá tuntun fáyè tó ṣẹ́kù nínú jahannam a sọ pé na ma kunna mu'addibina. hatta nab'atha rasula olú ẹlẹ́dàá sọ pé àwa kì í fìyà jẹ nìkan ṣáájú ká tó rárán ẹsẹ̀ sí ọ̀sẹ̀ kí lọ fẹ́ jìyà kó ní ọkàn ti dá àwọn kan fún fún jahannama tí wọn ò ṣẹlẹ̀ ayé rí tí wọn ò rí tó kó wọn sínú jahannam torí pé wa ma rabbuka bi dhallamin lil olú ẹlẹ́dàá rẹ̀ kì í ṣalábòsí fáwọn ẹ̀dá ṣùgbọ́n tó bá dá àwọn kan tí ò ṣẹlẹ̀ ayé rí àwọn ọba gbogbo wàhálà fìtínà pákáleke táwọn àbẹnú rẹ wọn ọba pàdé ọdá wọn lẹ́ẹ̀kan náà pé máa lọ àlùjánnà sẹ́yìn máa pé rahmatullah yashmalu biha man yasha'u min ibadihi ìkẹ́ rẹ̀ ó máa ń ṣe sẹ́ni tó bá wù nù àwọn ẹrú rẹ̀ mo rò pé yé wa kìí kàn fi yàá jẹyàn láìṣẹ̀ àmọ́ lè fún yàn níkẹ́ láì jẹ́ pé yàn bá dánwó pàdé eléyìí jẹ́ báwọn tó bá béèrè pé iná mà ní ẹ sì sọ pé Allahu azza wa jalla ọkásẹ̀ lé iná wa ń ṣe kọ́pìn kọ́pìn sínú wa ní ju Allah mhm. ẹ dáhùn sínú lè ju Allah ta ló dáná ta ló ní kí iná máa jóyàn torí ẹ Allahu azza wa ló dá kò sí ọ̀nà tó lè gbà tí ó fi wá jó Allahu rabbul alamin tẹ́lẹ̀ yìí bá yé wa àjẹ́ ìpè àwa náà ká máa tara báyìí mà ìpè Allah òun ló dá àwọn asbab òun ló tún dá musababat ta ló dá asbab ta ló dá musababat sẹ́mu mhm. asbab hmm? àwọn sábàbí almusababat ẹ̀ǹtí sábàbí máa bí lápẹjù oúnjẹ sábàbí ni fún kíni náà fún ebi báwo títọ́ ọba jẹun ebi ní òtún pọ̀ náà ayọ̀ oúnjẹ jíjẹ sábàbí ni fún ayọ̀ omi mímu sábàbí ni fún rírẹ̀ ń gbẹ kèsè fún gbẹ ọ̀bẹ sábàbí ni fún gígé nǹkan èébú ká máa bú ẹnìkejì sábàbí ni fún náà sábàbí ni fún kákan àbùkù ọkàn àbùkù inú rẹ ó dùn ọ̀dà Allahu azza wa jal asọ sábàbí ni fún kínní ká máa wà ń hóhò ní ìsìn ọ̀bẹ sábàbí ni fún gígé nǹkan ṣé gbogbo ń dábàá tí wọ́n afọ̀bẹ gé iná lọ́bẹ gbọ́dọ̀ gé afọ̀bẹ gé ẹran ṣé dandan ni kó gé yìí ṣe dandan o tó bá wọ Allah ẹni ògè tóró ńlọdá sábàbí ńlọdá sábàbí ńlọdá ntí sábàbí máa bí káàtì jẹun agbọ́dọ̀ yóò náà ni nàá rárá o yíṣe gbogbo ẹni tó bá jẹun ló máa ń yó ẹni tẹ́nìkan jẹun jẹun jẹun jẹun jẹun jẹun tẹ́mọ̀ gbélé tẹ́mi bá jẹ one over ten ń tọ́ jẹ mo ti yó tí yóò bá ń pè ní jẹun jẹun kò yó ẹ kọ̀mpilítì wọ́n ní bọ̀ǹkù bọ̀ǹkù kùn bí ọ̀yà nítorí pé inú tiẹ̀ mùsíbà kan wà mẹ́ẹ̀ bí ẹni tó mú mi mú mi mú mi mú mi òǹgbẹ náà ni òǹgbẹ náà ni òǹgbẹ náà ni. sẹ́lẹ̀ hmm. ìtumọ̀ sí pé Allahu khalaqal asbaba wal musabbabat khalaqal asbaba iná sábàbí ni fún kí èèyàn jóná àmọ́ tí Allah ọba kọ pé kó jù ọ oníjọ ńgbà tí wọ́n sọ baba Ibrahim aleyhi salam sínú na kilo ló yẹ kí ló ṣe kó jó ráúráú débi wípé tí wọ́n bá wọnú náà wọn ò ní dá eérú Ibrahim aleyhi salam ma sí eérú igi tí wọ́n fi dáná ṣùgbọ́n ní kíá tí Ibrahim alayhi salam tó bọ́ sínú náà kí ló lú ẹlẹ́dàá sọ fún náà qulna ya naru kuni bardan wa salaman ala Ibrahim ìwà náà jẹ́ nǹkan tí ó tutù tí ó sì jẹ́ tàlàáfíà fún nàbí Ibrahim alayhi salam tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé Allahu ló dá sábàbí olótún dá ẹnjí sábàbí máa bí tọ́ba tó sọ pé kí sábàbí ọ̀làpá ní ọ̀làpá tí ọba sọ pé kí sábàbí ọ̀làpá ńkọ́ kò ní làpá eléyìí jẹba tọ́. jahannam wọn ní tá a bá sòkúta sí i ọdún mélòó ni ó ṣe tí ò ní dé sálẹ̀ náà àádọ́rin ọdún àádọ́rin ọdún tó túmọ̀ sí seventy years ó jìn àbí ó jìn ó jìn tọ́ أفعجبتم ولقد ذكر لنا أن ما بين مصرعين من مصارع الجنة مسيرة أربعين أربعين عاما ṣé ẹ̀ ń ṣe ìyàlẹ́nu ni sẹ́mi ti sọ fún wa ìyá anabi sallallahu ó ní ti ń láàrin abala lẹ̀kùn àlùjáná méjì báyìí tí bá sí abala yìí tí tún sí abala yìí ní ti ń bẹ láàrin abala méjèèjì ìrìn ogójì ọdún ni ìrìn ogójì ọdún tó yé nísìnyí kápé lẹ́kùn a ti sí ọwọ́ lẹ́kùn yìí báyìí a tún sí ọwọ́ lẹ́kùn ti bẹ̀rẹ̀ báyìí tó bá fẹ́ rìn láti ọwọ́ lẹ́kùn yìí sọ́wọ́ lẹ́kùn kejì ó rìnrìn forty years lẹ́kùn ńlá ni àbí èsì lẹ́kùn ńlá lẹ́kùn alìjẹ́nà lẹ́kùn ńlá ni ìrìn ogójì ọdún ní ń bẹ láàrin abala rẹ̀ kan sábàlà kejì lẹ̀kùn mélòó mélòó wà lálùjáná ni lẹ̀kùn mélòó lálùjáná ni mẹ́jọ mẹ́jọ méje báwo áhà sísọmọ là ń sọ ni lẹ̀kùn mélòó lálùjáná ni ha tẹmọ pé nínú àdìs anábẹ Muhammad sallallahu alayhi wa sallam. ó ní ẹni tó bá yẹ kó tó bá sàlùwàlá tán ìmọ̀ ń sọ pé ashhadu an ilaha illallah wahdahu la gẹ̀rẹ̀ wa ashhadu anna muhammadan abduhu wọ̀rọ̀ rasuluhu ó sọ pé tuftahu lahu abwabul jannati ath-thamaniya yadkhulu. min ayyiha sha'a ẹni tí bá máa sọ bá ń lẹ́yìn àlùwàlá rẹ̀ ìyẹn ni pé mùsùlùmí ni tí mójú tẹ́sí tó bá ti jọ́ pé dàlùkìyà wọ́n tilẹ̀kùn àlùjẹ́nà mẹ́jẹ̀ẹ̀jọ fún wọ́n ní kó wọlé gba èyí tó bá fẹ́ lẹ́kùn mélòó lálùjẹ́nà ni ọ̀kan nínú àwọn orúkọ lẹ́kùn àlùjẹ́nà ọ̀yẹ̀kẹ́ mà wọ́n ń pè ní. Ar-Rayyan wọ́n ń pè ní yadkhulu minhu as-sa'imun yuqalu ayna as-sa'imun fayadkhuluna minhu fa-idha dakhalu lam yadkhul minhu ahadun ghayruhu wọ́n pèpè àwọn dálẹ́ni tó gbélé ayé tó sòyà àwọn ẹni tó tó sòyà mú láyé wọ́n dáhùn wọ́n wọ àlìjẹ́nà gbalẹ̀kùn yẹn tẹ́bá ti wà àlìjánà gba lẹ̀kùn yẹn wọ́n ti ẹnìkan tó ní gbàbẹ̀ wọ àlìjánà mọ́ nínú àdìsí kan Nábì sallallahu alaihi wasallam ń fi hàn ike lẹ̀kùn àwọn tó ṣe sọ̀láàtì náà wà lẹ̀kùn àwọn tó yọ zakati náà wà lẹ̀kùn àwọn tó ṣe jihadi náà wà débi pé Abubakar radiyallahu anhu ó ń bi Ànábì Muhammad sallallahu alaihi wasallam léèrè pé tó ṣeé ṣe kó pe orúkọ èèyàn lẹ́nu ilẹ̀kùn tó ju ẹyọ kan lọ bí tó ṣeé ṣe kí wọ́n pe orúkọ èèyàn lẹ́nu ilẹ̀kùn tó ju ẹyọ kan lọ bí anábì ní bẹ́ẹ̀ ni wa arju an takuna minhum mo ń sì rìnrìn kan kí wọ́n jọ́ kan ní ẹni tí wọ́n pokọ rẹ̀ lẹ́nu ilẹ̀kùn tó pọ̀ wọ́n pè ọ́ lẹ́nu lẹ́kùn àwọn ẹni tó ṣe siyam wọ́n pè ọ́ lẹ́nu lẹ́kùn àwọn tó ṣe sọ́lá wọ́n pè ọ́ lẹ́nu lẹ́kùn àwọn tó yọ zakat wọ́n pè ọ́ lẹ́nu lẹ́kùn àwọn tó ṣe hajj wọ́n pè ọ́ lẹ́nu lẹ́kùn àwọn ẹni tó ṣe jihad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èwo ló gbà wọlé. gbogbo ẹ bá wò ìwọ kan ìwọ kan ìwọ kan ṣoṣo ọ wọlé gbàbí tó bá wọ ìyẹn ni kọ́ ńláńlá nù yàtọ̀ sí ìwọ́tọ́ ẹ pé ibì kan wọ́n kà ti pokọ̀ rẹ̀ ọjọ́ títí wọlé sẹ́nu pé léyìí ó wà tán wọ́n pokọ̀ rẹ̀ ń bi tọ́pọ̀ nínú Allah Allahu akbar òrìńlá tó abẹ Allah kó ṣàánú àwa náà kárí alìjánná yìí wọ̀ torí ẹ̀ lẹ́kùn mélòó la alìjánná ní láàrin abala lẹ́kùn kan sábala lẹ́kùn kejì ìrìn ọdún mélòó ni ogójì ọdún forty years ìrìn forty years kéde wàsá so àwọn lẹ́kùn tí wàsá ń ṣe rondórondó yìí ìṣẹ́jú mélòó ló bùkátà láti rìn láti abala kan sábala how many minutes less than one minute less than so amálẹ̀kùn tàlẹ́jẹ́nà tán bá ti báyìí ìrìn forty years kọ́dà nínú àdéhìí kan àdéhìí sọ pé abala awọ́ ẹlẹ́kùn kan àlẹ́jẹ́nà sí awọ́ ẹ̀rẹ̀ kejì Mẹ́kà sí Yámánì ó ju Mẹ́kà sí Yaman lọ. níbi tí ọ̀fẹ́ dì tá Allahu Akbar eléyìí túmọ̀ sí pé àfi ká múra o ọ̀dà bílẹ̀kùn yẹn ti fẹ̀ tó ṣé èèyàn ò lè rápálákọ́ sá wọlé because àwọn tí máa ń sọ kò ní easy <laughs> ṣé yóò easy àbí ò ní easy àwọn mọ̀lẹ́kà mà ní ìwé sí àwọn jàǹbá àwọn èèyàn jàǹbá sẹ́gbọ́n ní kọ́ ọmọ sọ ẹnu lẹ̀kùn ọmọ kankan ọ̀gbọ́dọ̀ wọlé ọmọ tó bá ti lé tiẹ̀ mú wọn dúró ń ta ìwọ wọlé ìwọ náà wọlé wọn tó fún mi kúlíkúlí rẹ̀ àwọn mọ̀lẹ́kà ìṣe bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́kà gbẹ̀gùn jẹ̀ sá ókè kí lọ́ọ́ bá tiẹ̀ fi fún wọn lẹ́gùn jẹ̀ kí lẹ́mù lọ́jọ́ gbé dàgbé yàrá ńgbà tó kú kí ló kó nu sàárì rẹ̀ sọ eléyìí túmọ̀ sí pé lẹ́kùn yẹn fẹ́ẹ̀ nítorí pé láàrin abala rẹ̀ kan sábala rẹ̀ kejì masirata arba'ina aaman ó kọjá mọ́kàtí yaman ìrìn forty years tọ́ kí ni wàá ṣẹlẹ̀ wala ya'tiyanna alayhi yawmun mo búra ipe ọjọ́ kan bọ̀ lórí ilẹ̀kùn àlìjánná kọ̀ọ̀kan yìí ọjọ́ kan ń bọ̀ tó bá lẹ́kùn àlìjánná ni kàwéèròn ní tó kún fọ́fọ́ nínú zihàn látàrí ọ̀pọ̀ èrò yóò fún fọ́fọ́ látàrí ọ̀pọ̀ èèyàn tí ń wọlé gbàbẹ̀ yóò di pé ó fún bàjẹ́ ilé ìtumọ̀ sí báwọn àlìjánná náà ń kọ́ wọn pọ̀ abẹ́ Allah kọ́mọ́sí lè wọ̀ wá ok percentage mélòó làwọn ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam nínú ọmọ àlùjánnà naam mi gbọ́ téèyàn bá ti sọ̀rọ̀ dáadáa túmọ̀ sí polódo ni fa ìdá méjì nínú mẹ́ta gbogbo ọmọ àlùjánnà àwọn ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi anábì ń sọ pé tẹ́lẹ̀ wọ́n rán kan kọ́ jẹ́ pé ìdá kan nínú mẹ́ta gbogbo ọmọ àlùjáná wọn já ló mà mí Allahu azza wa jalla wá gbà kọ́ jẹ́ pé ìdá méjì nínú mẹ́ta gbogbo ọmọ àlùjáná wọn jọ mà ìyẹn ni pé tọ́mọ àlùjáná sábà jẹ́ mẹ́ta méjì nínú wọn jẹ́ nínú àlòmà nàbíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹyọ kan yẹn nínú àwọn àlòmà tó ti síwájú látòrí Adam alayhi salam tó fi dórí ànábì Isa alayhi salam àmọ́ àwọn ọmọlẹ́yìn tà nàbì sallallahu alayhi wa sallam wọ́n máa jẹ́ méjì nínú mẹ́ta orí ńlá lélẹ́yìí o ká múra o ká lè kan nínú wọn. ولقد رأيتني سابع سبعة مع رسول الله صلى الله عليه وسلم قدادو متبارا ملي lọ́kàn nínú méjì àwọn èèyàn kan tánàbí náà jọ́kan nínú àwa méjèèjì mo ti bára mi rí lọ́kàn nínú méjì àwọn èèyàn kan tánàbí náà jọ́kan nínú àwa méjèèjì máa lẹ́nu àpọ̀ ààmú ìlà waraqu shajar tó ti gbá lóúnjẹ kan tá à ń jẹ o àfi ewé igi igi yẹn máa jẹ ewé igi mángò kìí ṣe po mángò ewé igi bí kéèyàn máa jẹ ewé igi kaṣú bí kéèyàn máa jẹ ewé igi kaṣíà ewé ìlà wa méjèèjì ń jẹ anabi náà sì jọkàn nù wa salawatu rabbi wa salamuhu alayhi hatta qarihat ashdaquna títí tó fi jẹ́ pé ẹgbẹgbẹ wa nísàlẹ̀ ẹ̀kẹ́ gbogbo ẹ̀ ń yọ àjẹwédé gbogbo ń yọ gbogbo báyìí ìní wọn ń pè ní ṣédọkọ lédè lárúbáwá ó fi di pé gbogbo ẹgbẹgbẹ nu wa nísàlẹ̀ ẹ̀kẹ́ wa ó sì bẹ̀rẹ̀ sí ní yọ ọ̀yún ètútú nígbà tá a jẹ oúnjẹ gidi salawatu rabbi wa salamuhu alayhi faltaqattu burdatan tí wọ́n bá mú aṣọ òpó ra kan blanket mo bá mú aṣọ ìbora kan mo mú aṣọ ìbora fashaqaqtuha bayni wa bayna Sa'd ibn Malik àti èmi àti Sa'd ibn Malik mo bá fa aṣọ yẹn mo fàyà sí méjì mo mú kan mo fi Sa'd ibn Malik lọ́kan àtúnlá sọ fattazartu bi nafsiha ìdájí tí mo ya ti ń bẹ lọ́wọ́ tèmi o mo fi fè lọ́dún wọ́n ti tẹ́sẹ̀rẹ̀ sáàdù mìíràn sí ha sáàdù náà fi ìdájí tí mo fún ó fi fè lọ́dún aṣọ mi o aṣọ tí wọ́n ń wọ sọ ní ìsìn aṣọ ń bẹ ń lé tó wọ onítorí pé tí ì lọ àwọn sàhábà yẹn ń bo la náà wà aṣọ ọ̀bóra rẹ̀ ńlọ yíya sí méjì lọ́gbọ̀gba ọwọ́ amúdajì ó fi lọ́dún ó fún Sa'd ibn Malik ó fún náà nídajì yòókù yóò fi lọ́ọ̀dì láti òkè dodo rẹ̀ títí dé sàlẹ̀ orúnkún rẹ̀ sẹ́mi pé ńgbà tọkùnrin bá ti bo òkè dodo sí ìsàlẹ̀ orúnkún ó ti bo gbogbo òwò rẹ̀ nǹkan tó kẹsẹ̀lẹ̀ ni pé tó bá fẹ́ ti sọ̀lá kọ̀tọ́ kò fi irú aṣọ báyẹn ti sọ̀lá láì jẹ́ pé nǹkan kan nínú aṣọ yẹn ọ̀ ń bẹ léjìká rẹ̀. نهى النبي صلى الله عليه وآله وسلم الرجل أن يصلي في الثوب الواحد ليس على عاتقه منه شيء النبي كوفا وقني لا تسي صلاة ولا سيئة كان لا راوان سين ككنين وعصيان وباتي ديجي كاوان فرقوا يوا báwo la sọ káàfi lọ́dì bóun ni ó ti déjìká á pàkájà rẹ̀ sẹ́mi pàkájà ó mú apá rẹ̀ kan ó sọ lórí èjìká rẹ̀ yẹ báwọn alálàájì ṣe máa ṣe wọn nígbà tí wọn bá ṣe tọwáfọ alákọọkọ lọjọ súnà o gbogbo ẹni bá ń ṣe ń bomi bídí àlásán ni o olùkọ́ yìí wa gbàtẹ́ kọ́dé mẹ́kà tẹ́fẹ́ ṣe tọwáfọ alákọọkọ bóyá tọwáfọ lọ́mùrà sani tí ń ṣe hajj tamattu àbí tọwáfọ kọ́dọ̀ sani tí ń ṣe hajj ifrad àbí hajj qiran mọ̀rọ̀pọ̀ rò yé wa sọ ẹni tí yọba ti tọ̀ wá fún alákọ̀ọ́kọ́ nìkan ní ni ní ọ̀pá kájà aṣọ rẹ̀ tí ó yọ apá ọ̀tún síta apá yọ yọ síta yọ mú etí aṣọ méjèèjì wà lórí èjìká rẹ̀ òsì yóò bu ọwọ́ ni wà nǹkan kan nínú aṣọ yẹn bá ti wà léjìká rẹ̀ ó lè fètè sọ̀lẹ́ à ìyẹn jẹ́ tọkùnrin yàtọ̀ sóbìnrin ó gbọ́dọ̀ bo gbogbo ara rẹ̀ tó wọn bá ti sọ̀lẹ́ à tọ́ kó lè mọ pé àwọn sàhábà nǹkan ò rí fún wọn gẹ́gẹ́ bó ṣe rí sẹ́yìn lónìí tẹ́ máa dáṣọ oríṣiríṣi tòkètìlẹ̀ àwọ̀tẹ́lẹ̀ àwọ̀lékè àkànpọ̀ àwọn sàhábà rí bẹ́ẹ̀ o níbo wọ́n ti rí tọ́ fama ọ̀sùlá al-yawma minna ahadun. إلا أصبح أميرا على مصر من الأمصار كواسني كانوا عمتي جون لومي يتوزن النبي محمد صلى الله عليه وسلم أبقى جوكو أتدي غوفنو كان lórí ìlú ńlá kan nínú àwọn ìlú ńlá islam àwa tó ṣe é pé à ń jẹ wéwù àwa tó ṣe pé mi àti Sa'ad ibn Malik láàjọ pín aṣọ ọ̀gbóra mi láàpín máwọ́ la sọ́dì lọ́dì ọ̀kọ̀ọ̀kan nu wa ti di gómìnà abala abìkan tọ́fẹ̀ lọ jantirẹrẹ nínú lẹ́sìn Islam lónìí. وإني أعوذ بالله أن أكون في نفسي عظيما èmi ń sáde Allah níbi kí n jẹ́ wa 'inda Allahi saghira kí èsì jẹ́yàn bíntín ròǹdó kínkínní lọ́dọ̀ Allah èwo lọ́jà pé kí n jẹ́ ní ńlá lọ́dọ̀ Allah ńlọ́jà ni àbí kí n jẹ́ ní ńlá lọ́dọ̀ ara mi àhà torí ẹ onígbèraga sí ọ oníjọra rẹ lójú sí ọ̀rẹ́ láyé onímọ́tómọ́tó ọ̀já mọ̀ kankan èyí tó já oníkọ́ wa bó ṣe ga lọ́dọ̀ Allah inna akramakum inda Allahi atqakum ẹni àpọ́nlẹ́jù nínú yín lọ́dọ̀ Allah lẹni tí ń páyà Allah tá lẹni náà ta ni ń páyà Allah nù wa naam anabi Muhammad sallallahu alayhi wa sallam onípáyà Allah jù oní akramuna inda Allah. ó lé ní àpọ́nlé jù nínú wa lọ́dọ̀ Allah ama inni la atqakum lillah wa akhshakum lah ẹ tẹ́tí ẹ gbọ́ dájúdájú èmi ni mò ń páyà Allahu jù láàrin èmi mò ń sì ń bẹ̀rù rẹ̀ jù èmi mò ń páyà Allahu jù láàrin èmi ni mò ń bẹ̀rù rẹ̀ jù torí rẹ̀ ẹni tó bá ti jọ ń gbéraga onímọ̀tòmọ̀tò èèyàn oníjọra ńṣe ni ó tóbi lọ́dọ̀ ara rẹ̀ bíntín rondo ní ọ̀jẹ̀ lọ́dọ̀ Allah àmẹ́ni tí ọba jẹ́ pé orí tiẹ̀ bá pé tó sì ń ronú gbọ́nà tọ́tọ́ ìyànjú eléyìí tó ti pé yọ gbà iṣẹ́ tí ó ṣe tí ó fi jẹ́ ní àpọ́nlé lọ́dọ̀ Allah ìní nǹkan tí ó máa mójútó eléyìí ó mú kọjá ni tí ó máa tí í ṣe ni lẹ́ni pàtàkì lọ́dọ̀ Allah àfi ìpáyà Allah inna akramakum inda Allahi atqakum. fẹ́ fàyọ fún wa bí wọn náà ní pé ebi ó ti bá nàbì farafinra ó bá àwọn sàhábà náà farafinra lo ìgbà pípẹ́ tí ò sóúnjẹ jẹ́ pé ewé igi ni wọ́n ń jẹ subhanallah. sẹ́mi kó ń jẹ kálukú pẹ̀lú bí Allahu bá ti ṣe dá kálukú ó dá àwọn oúnjẹ oríṣiríṣi fún àwọn èèyàn eléyìí tó ní ká máa jẹ ká fi máa gbẹ́mìí wa ró ká fi máa gbáyé gbádùn ó dá ewéko lọ́lọ́kan ọ̀jọ̀kan fáwọn ẹran dábàá táwọn náà ń jẹ tóbi dórí àwọn ẹ̀fọn tóbi dórí oríṣi àmọ̀tẹ́kùn kan tó fi dórí àgbámù rere àwọn eléyìí máa jẹ koríko nítòsí dájú òun náà nípa àwọn ẹran tí máa jẹ koríko tó fi dórí erin koríko yẹn máa ń dùn lẹ́nu wa ó máa ń lọ tìrìntìrìn lọ́nà ọ̀fun wa ìdí nìyí kì í sún wọn kì í rẹ̀ wọ́n kí káwọn máa jẹ koríko ẹ̀ẹ́rì tó bá yẹ ní àwọn ewéko eléyìí tó mára mókun gẹ́gẹ́ bíi kábéèjì sàláàdì ẹ̀fọ́ téèyàn lè jẹ ní tútù tó bá yẹ nírú àwọn eléyìí ewédú àmàdé jẹ ní tútù bẹ́ẹ̀ ni ọkàn á lọ sí koríko ní ìdílọ́ máa jẹ́ náà kó gbogbo ọmọ òfin tí ìṣẹ́pẹ̀ nǹkan sọmọ yìí àbọ̀mọ̀ á já ewé máńgò ewé igi mango ọmọ ajá dàálẹ̀ ọmọ ajẹ́ kí ló dé oògùn kí ni máa ṣe sóògùn ebi nì ó rí pé kó tó wí fẹ́yàn méjì ẹnìkan ní nje eyi wa gbóúnjẹ èyí èso oúnjẹ tọ́mọ èèyàn anábì fi fúnra wọn ìgbà tá ń jẹ igi yẹn kò sí nǹkan míì tí lè fi dẹ́bìnù kan ò sí ìdí nu tí wọ́n fi ń jẹ ewé orí igi nìkan mélòó wá ni igi náà ti tún tó ní mélòó ni igi tó wà torí pé asálẹ̀ tí kì í wu koríko tí bá wá rí bá ń bọ̀ wá ó tilẹ̀ jẹ́ pé Madina ó rí gidá bínú ó rí tọ́pọ̀ jantirẹrẹ akramakumullah ẹ̀yin tí ìgbádùn lé ayé tọkọ̀ dé sí yín tí ọlá lé ayé tó sodo sí yín lọ́wọ́ ittaqullah ẹ páyà Allah ẹ pé ọ̀gá wa sallallahu alaihi tó bá jẹ́ pé àpọ́nlé bá ní ẹrù ilé ayé ti ń bẹ lọ́dọ̀ yín nǹkan àgbádùn rẹ̀ tó sodo sọ́dọ̀ yín tó bá yẹ pé àmì àpọ́nlé ni anábì sallallahu alaihi wasallam ni ọba lẹ́tọ̀ọ́ sí jù ṣùgbọ́n àlàyé bó ti ṣe tẹ̀mílẹ̀ ń gbọ́ yìí o ẹ mọ̀ wọn ara yín ẹ díngbéraga kù ẹ ti ẹ̀ pátì pátápátá lórí díndín kù náà ṣèyàn láǹfààní ti gbéyàn pátì pátápátá tìrúgbà nàbí sallallahu alaihi wasallam sọ pé la yadkhulul jannata man kana fi qalbihi mithqalu dharratin minal kibr ẹni tí ń tó kéré tó wẹ́ tó dàbí ọmọ anágún nínú gbéraga bá ń bẹ lọ́kàn rẹ̀ oníwàlì jẹ̀nà ẹ pàtì pátápátá lè ṣe wà rere ẹ jẹ́ kí ìtẹríba kó jọba nínú ọkàn àti ìgbésí ayé yín ẹ má jẹ́ kí àwọn ẹrù ilé ayé pàǹdà tá à ń kójọ ẹ má jẹ́ kí wọ́n tẹ̀ yín jẹ kẹjọ á máa wòra yín pé ẹ̀yin lẹ lọ́kì àwọn èèyàn yókè àwọn èèyàn yókù wọn lọ́kì iná tí wọ́n ti jẹ́yà láì ní ti ń bá wọn fara fínra ẹ ká bẹ̀rù Allah tán ọwọ́ nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abu Musa la ashari رضي الله عنه قال أخرجت لنا عائشة رضي الله عنها كساء وإزارا وإزارا غليظا قالت قبض رسول الله صلى الله عليه وآله وسلم في هذين متفق عليه وني الله وعائشة رضي الله عنها أم أم إبراك جاري فوامه àti ìlọ́dì kan tó nípa ìlọ́dì kan tó nípa ó wá aṣọ tí ń bẹ lọ́rùn ànábì ni o tí màláìka fi gba ẹ̀mí rẹ̀ ìbora àti ìlọ́dì eléyìí tó nípa túmọ̀ sí pé ayé ìfòkè kọ́là nábì sí. Bẹ́ẹ̀ pàtó tó wọ̀ láàrọ̀ kọ́ lọ́wọ́ lálẹ́ ètò ọ̀wọ̀ lọ́bi sẹ́kọ́lọ́wọ̀ tó ọba darí dé o tún darí dé o tún fẹ́ sùn o tún wọ́n sọ oorun ìwọ nìkan sọ bíi mélòó lójúmọ́ kan tó salawatu rabbi wa salamuhu alayhi. bẹ́ẹ̀ ni Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu ó ní inni la awwalul arabi rama bi sahmin fi sabilillah ládàbí èmi là kọ́kọ́ nínú àwọn mùsùlùmí nínú àwọn lárúbáwá tó jẹ́ mùsùlùmí tó kọ́kọ́ ta ọfà lójú ogun tá à ń jà láti gbẹ́sìn Allahu ga yẹnni gbogbo àkọ́kọ́ tá a kọ́ lọ èmi là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ ta ọfà ẹnì kò síwájú sáájú ibn Abi Waqqas táwọ̀fà lójú ogun tájà láti gbẹ̀sìn Allahu gbà. ولقد كنا نغزو مع رسول الله صلى الله عليه وسلم ما لنا طعام إلا ورق الحبلة وهذا السمر ó ní ó sì dájú ibi àwa jẹ́ni tí máa ń jagun lẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam nígbà tó ṣe pé àlóúnjẹ kan tá à ń jẹ àyàfi ewé igi ṣubúlá àti ewé sámúrù wọ́n ní ṣubúlá àti sámúrù yẹn àwọn ewé igi oko kan ni tí máa bẹ láwọn àgbèríko lágbọn alẹ́ aṣálẹ̀ ṣe ká sọ pé ewé igi máńgó àti ewé igi kaṣú lágbọn abita wà wáyé ewé tàǹjẹ̀ subhanallah lójoogun á ti jà. Ja àti gbọ́dọ̀ kọ́lẹ̀ wọ́n tún là gbọ́dọ̀ ta níwájú ọ̀tá tán hàtà ìdàkànnà àhàdùnà débi wípé ó máa ń ṣẹlẹ̀ wípé ọ̀kan nínú wa ká làyàbàrù ọ̀kan nínú wa máa yàgbẹ́ ká máa tọ́bàrù ṣẹ́ gẹ́gẹ́ bí àwọn àgùntàn títí máa yàgbẹ́ máa lọ́kùn xẹ́lì láì jẹ́ pé ìgbẹ́ rẹ̀ jẹ́ kọ́lọ̀ méjì kọlọ kan náà ní so torí wí lọ́ndẹ̀ subhanallah so eléyìí túmọ̀ sí pé àwọn sàhábà wọ́n bá sòrò pàdé lè ti ọ̀rọ̀ ọ̀rọ̀ pé wọ́n ní ó lè kọ́kọ́ mọ ìyàgbẹ́ black láì tí kó mbẹ́ ẹgbẹ́ ó tún di yẹ́lò ẹgbẹ́ kan láì tí kó mbẹ́ ẹgbẹ́ rẹ tún di green òtítì kó ìgbẹ́ kan tó tún yà ó ń bẹ̀rẹ̀ sí yọ̀dín àwọn ẹgbẹ́ ti tẹ́lẹ̀ free kò sí dín mbẹ́. àwọn míì nídìí torí pé oúnjẹ ń jẹ báwo lórí oríṣiríṣi ni o ti kọ́kọ́ yí àgbẹ̀ kan tó le lórí prósẹ́sì pọ̀ àgbẹ̀ o ìgbẹ́ ìgbẹ́ olómi sùúrù lọ́nà bá tó dé gbòòrò ẹ̀ ń ni tó tó ti ń jẹ wọ́n ti pè o ti jẹ sẹ́mọ́vítà tó o ti lọ́ọ́ wà kálukú jẹ oúnjẹ ìgbé oríṣi kan lọ́ọ́ máa yà tó báyìí lọ́sẹ̀lẹ̀ sáwọn sọ̀hánù. nínú hadith abu hurairah radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam allahumma ij'al rizqa ali muhammadin quta muttafaqun alayhi. ìwà allah ṣe ọrọ̀ àwọn aráalé muhammad sallallahu alayhi wa sallam tó fi rọ̀ wọ́n ní agbẹ́mìíró lásán yẹni pé ọrọ̀ tí mò ń tọrọ fáwọn ará ilé mi òun náà lọ́rọ̀ agbẹ́mìíró lásán kìí ṣe pé kọ́kọ́ rẹ pẹ́kẹ́ níta máa jẹ tó gbé alẹ́ mìíró kìí ṣe pé ká ní ẹ lọ sí stọ̀ oúnjẹ mélòó ló kún bẹ́ẹ̀ ẹ tún lọ họ́tẹ̀ oúnjẹ ọwọ́ àwọn abóúnjẹ tí wọ́n máa gbé wa lẹ́mìíràn salawatu rabbi wa salamuhu alayhi gbogbo eléyìí fi hàn wá gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé irú sẹ̀mí àlẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ìsẹ̀mí tó ṣe pé kọ̀ lápánu ni o ìsẹ̀mí tó ṣe pọ̀ rọrùn púpọ̀ ìsẹ̀mí tó ṣe pé ọwọ́ àwọn àbá tí wọ́n fi gbẹ́mìí ró òun náà nìkan tí ọjọ́ àwọn lójú nínú ẹrù ilé ayé èsì kí wọ́n ń pẹ́rù ilé ayé jọ láti kó pamọ́ pé ìtọ́wà lọ́dọ̀ tiwa lọ́pọ̀ ju tiyín lọ tiyín ọ̀pọ̀ tó tiwa torí pé ilé ayé yìí àwọn ọmọ yìí ti kọjá mọ̀ kankan nǹkan tó ṣe pé a máa bẹ́ńbẹ́ jọ kàn ní táà ní sí bẹ́ẹ̀ àfọwọ́bà sílẹ̀ ó ti sẹ́ báwọn ti lọ wọ́n ti ṣàtẹ̀yẹgẹ kí wọ́n tó lọ atọrọ kí olú ẹlẹ́dàá wa kọ́ràn àwa náà lọ́wọ́ kásàsé yege ká tó lọ kájọ kan nínú àwọn ẹni tí ó sàmójúkúrò tí ó fi sálẹ jẹnna rẹ ọgbà àdẹrà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ẹni tó bá ní ìbéèrè kò sí. Alaikum salaam. Naam. Ẹni táwọn lè sọ ma ní Aziz àbí Abdulaziz àwọn gbọ́dọ̀ sọ. Àwọn tó wá pè yóò bá lẹ́bù. Táwọn lè sọ ma ní Aziz. Gbogbo eléyìí báwọn yorùbá sì máa ń pè nǹkan torí kò sí kò sí z léde yorùbá ó wà ní islam ẹ máa pè dáadáa torúkọ allah ni al-aziz al-aziz torí rẹ allah ni al-aziz tẹ́ẹ̀bà sọmọ yín lórúkọ tó ní í ṣe pẹ̀lú al ẹ pè ní kíni. Abdul Aziz kìí ṣe àṣe àbí láìsè gbogbo eléyìí Yorùbá ni rubbish pẹkúpẹ ọjà bó ti jẹ mbà aleykum salaam obìnrin tó bá gbé látara ó kọ tó jọ Aziz láti fẹ́ sobìnrin. So yéésù orúkọ Allah o Aziza yéésù orúkọ Allah o èdè lárúbá lásán lò ó mo rò pé yé wa ha eléyìí jẹ́ ti jẹ́ náà. السلام لها سأل الجنة وأنا صنع في جهنم أو نمج على النبي صلى الله عليه وسلم في لقاء الجنة نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله